وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى كلمة وأدعو سكر يا إلهي nínú àwọn ìdààmú táwọn ọmọ ànábí adámọ̀ ń bára wọn bẹ̀ lónìí ọ̀nà ni àdánwò al-imtihan ọ̀nà ni káwọn èèyàn sì máa fi ọwọ́ ara wọn wọ́n sì máa fi para wọn oníkéyìn ó ti wo soso kó sì gbéra rẹ̀ létí tí ó dò kó lọ rí gun orí third mainland bridge kó sì fò látòrí rẹ̀ kó já sínú lagoon kó já sínú omi kó jura rẹ̀ nú omi nínú dáwọn èèyàn dáwò lénìí ó ní kan fún ara wọn lọ sáàrin ọjà kan lọ rí bèèrè ogun tí máa ń pè kúté egun tó ṣe pé tó kúté bá ilé ti jẹ́ kọjá sálù kìyàmà àwọn náà níwẹ̀ lókù táwọn máa rà àwọn náà sì ń gbé jẹ́ wọ́n ti pọ̀ ara wọn para wọn inú táwọn èèyàn dáwò onípáwọn ẹlòmíà sí màmá lọ rí mú okùn ó sì so okùn mọ́ra wọn lọ́rùn ó fi ọ̀hún náà kọ́ bí igi yóò bá sọ pé wọ́n àwọn tó dọ́rú eléyìí wọ́n ni wọ́n pokùnso

no matter situation tó bá dípò ti bá rohun májò jẹ́ pé tó kù tó mọ ronú rẹ̀ òun náà ní kọ́ lọ nípa ara rẹ̀ èrè ọmọ ìyá mi nínú Islam lópin ìgbà tí ẹ̀mí ìbá ti ń bẹ lọ́rùn wa táà sì mí lọ sókè táà sì mí lọ sílẹ̀ àǹfààní tá a bá rò kó bọ́mọ́ lọ́wọ́ tá à ronú lé lórí àǹfààní pọ̀ wájú lè tẹ̀ wà láyé ń bẹ gbogbo ẹni tẹ́mi ò bá sí ìbọ́ lọ́rùn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ jọ jàre kó dákun kó mọ̀já kàmùná orí ọlọ́run àánú ọlọ́run ó sì lè bá òun náà pẹ̀lú gbogbo orú tó bá lè wó wà ẹ̀rí ká para ẹni kéèyàn máa máa para rẹ̀ àbíkọ́ máa máa pa ẹlòmíì burúkú ọlọ́mọdé nínú ọ̀nà tọ́lọ́wọ́ bá ní ká máa fi tọrọ ìtúbá òun náà ní pé kọ́ sì máa gbẹ ẹ̀mí ara wọn ìjọ náà ayà ń bẹnu Suratul Baqara Al-Qur'ani ní orí kejì ayà nọmbà 54 olúwàníwà idh qala Musa li ya qawmi innakum zalamtum anfusakum nígbà àwọn ìjọ tí Musa kójọ tó ṣẹ́gun náà fún wọn tán pé ìjọ tó nìyẹn bá rí pé òun lọ́lá òun ti lọ́lá náà ni mo yẹ́ ìpọ̀lá sí ọlọ́gbọ̀ba níjọ́ àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n rí bá wọn ti làkó lọ́wọ́ fìràún ìgbà náà náà tó wá bẹ̀rẹ̀ sí ní rí ọlọ́run wọn fi jùlọ kí Musa tó lọ rí bọ́lọ́run sọ̀rọ̀ tó dé wọ́n ti pe nǹkan ní ìlú ìsàlẹ̀yìn ọlọ́run Musa wá ní ẹgbọ́ pẹ̀lú tẹ́ẹ̀sì èyí innakum qad zalamtum anfusakum kọ́ ẹ̀yẹ túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín ọ̀nà wà lọ́dọ̀ túbá faqtulu anfusakum ẹ̀yà máa para yín faqtulu anfusakum ẹ̀yà máa para yín dhalikum khairun lakum ìtò lórí fún yín nìyẹn inda bari'ikum lọ́dọ̀ olúwa yín fataba alaykum onú ti gbà ìtúbá yín innahu huwa tawwabur olúwa padà wá sọ áyà kalẹ̀ ìkébìnà adìrìdá lè kẹkẹtẹ́ bìnà alábàní israel ọlọ́ni náà lápadà tí wá kọ́ bá ọmọ israeli annáwó man kọtàlá nafsan bí gẹ́rì nafsin o fasarin bil ard fẹ́kẹ́ annama kọtàlá náà jẹ́míà láìsí pé ní ṣe ìbàjẹ́ tó wọ́ọ̀tì kẹ́ mẹ́mí ẹ̀kú lórí ilẹ̀ fẹ́kẹ́ annama kọtàlá náà jẹ́míà ó dàbí ìgbà tó pa gbogbo àwọn èèyàn wọ́n mẹ́ni àhìyá ẹnikẹ́ni tó wá yí ẹ̀mí ẹyọ kan péré fàkà annama àhìyá náà sàjẹ̀ ní àn bí ìgbà tó náà tó yẹ gbogbo àwọn èèyàn lápapọ̀ ni ó wọ́n ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون àmọ́ àwọn kan ṣì ń bẹ wọ́n ti

ọkùnrin yìí wá ní àwọn ọgbẹ́ kan lára fàjáde inú wa bí pé àti gbọ́ èmi lè ní wá lọ́gbẹ́ lára èmi ní ẹ̀mí akíkanjú látara bẹ́ẹ̀ anábi nífa akọ́dá sí kínan ọkùnrin yìí bá mú ọ̀bẹ fúnrara rẹ̀ ọkùnrin yìí bá mú ọ̀bẹ fúnrara rẹ̀ fàkọ́rọ̀ bí ha yádà ó bá mọ́ mọ́ ọ̀bẹ ìbó ti di la ara rẹ̀ nù ó láwọ́ ní báyìí mẹ́jẹ̀bẹ̀rẹ̀ sí ní pánú ìjọba ń pọ̀ yà ìjọba yà yà yà